asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú wa ọ̀gá wa òjíṣẹ́ ọlọ́run anabi muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sàhábì anabi àti gbogbo mọ̀mìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bó ti yẹ títí tó fi dórí títawa náà àti gbogbo mọ̀mìnì tí ó máa sin náà títí di ọjọ́ ẹ̀san kíra akí gbogbo ẹ̀yin ìjàmá kọlọ́n kò sàn gba lẹ́sàn rí àkú òǹgbẹ ọlọ́run gba lẹ́sìn fún wa o. eléyìí ni ìjókòó ẹlẹ́ẹ̀kejì nínú Ramadan ti ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú Ramadan sanata alfin wa arba'in miatin wa wahid wa arba'in abẹ́lọ́hún ọlọ́run tó ní kí ìbẹ̀rẹ̀ Ramadan náà kó sojú wa bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́n kọ́lá kan ṣọ́ rẹ̀ kó fún wa ní okun àti agbára tá a fi gba àwẹ̀ náà àwọn àlùwájú ìlẹ́dí yorùbá ìhànà gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ tá a fi rí ìyọ́nú ọlọ́run ọba ọlọ́run kó jẹ́ kí ẹ̀mí wọn ó rí ìparí oṣù ọlọ́run kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àbẹ̀lọ́run èyí tí a wà nú ẹ̀ yìí nínú bàláù àwàbà àbẹ̀lọ́run ọ̀kan lára àwọn júndùn ọlọ́run ọba ni nínú àwọn ìránṣẹ́ ọlọ́run ọba wo náà ni eléyìí láti fún àwa ọmọ ènìyàn lára láti pè wá padà láti ká ronú pìwàdà wípé ọlọ́run ọba òun ni alágbára òun lọ́ba tí ó dá gbogbo ẹ̀dá òun ló ní kápá sánmà àti ilẹ̀ wal ardu jami'an qabdatuhu yawmal qiyamah àti ilẹ̀ àti sánmà ọlọ́run ọba ló ní so ẹnìkan ò gbọ́dọ̀ máa pera rẹ̀ lálágbára ọlọ́run lálágbára ọlọ́run ló ní ọlọ́run ló ní wá abẹ́rẹ́ rí nǹkan àrùn kan ọ̀nà ni ló gbogbo ayé látòkè délẹ̀ ní maghrib dúníyà ilá mashrikiha min shamaliha ilá junubiha subhanallah alazim àwọn afáàsì máa sọ wípé ní ma nazalatil bala'u illa bi zamb wa ma rufi'ati illa bi tawba gbogbo ìgbà àlùbá àjálùbá ti ń ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ ní ń fà á kí sì ni ẹ̀ṣẹ̀ òun náà ni ìtayọ àlà ìtayọ àlà ọlọ́run ìtayọ ọmọ èdè ènìyàn tí ìtayọ àlà ọlọ́run ká má máa wọ ara ẹni ìtọ́lọ́run ni ká má ṣe ká má nìyẹn máa ṣe ẹ má jẹ yìí kọ́mọ nìyẹn máa jẹ àbí ẹ̀ṣẹ̀ yìí kọ́mọ nìyẹn fojú rí náà rẹ̀ ìtayọ àlà ìjọra ẹni lójú àìmáfi ọlọ́run bá pé ọlọ́run ọba òun náà ni àbẹ̀lọ́run. اللهم ارفع عنا البلاء والوباء ربنا ولا تؤاخذنا بما فعل السفهاء منا تفسير وإنه آه، سورة الفاتحة on continue بتي اتي دروني انا هنا نيتما الحمد لله رب العالمين ìtumọ̀ alhamdulillah pé àkọ́kọ́ gbólóhùn òun náà ni alhamdu yìí ń lórí wípé ní bisimilahi rahman rahim kì í ṣe ara aya nínú suratu fatiha yìí pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ suratu fatiha màkíyà eh, èyí tó rinlẹ̀ jù náà àwọn ọ̀rọ̀ onímọ̀ èyí tó rinlẹ̀ jù òní wípé ní màkíyà ni ìlú maka òun ni ọlọ́run bá ti sọ kalẹ̀ fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam àrùn náà àwọn onímọ̀ ti sọ pé ní madaniya ní pé madina ló ti sọ kalẹ̀ kódà àwọn àmì wọn gbìyànjú wọn sọ pé ní ẹ̀ẹ̀mejì òun náà ni sóra yìí sọ kalẹ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n Allahu alam lẹ́yìn ìwòye sínú àwọn tafasiru ìmáàmù Qurtubi ni ìmáàmù Tabari ni ìmáàmù Qurtubi ni Ibn Kathiri ni Al-Baghawi wa ghayruhum rahimahumullah ǹtí ọ̀pọ̀lọpọ̀ ń wí náà ni wípé èyí tó rinlẹ̀ ò ní pé Suratul Fatiha nílùú Maka lọ́lọ́run bá ti sọ ọ́ kalẹ̀ nínú àwọn èyí tí wọ́n fi ṣe ẹ̀rí ni pé ọlọ́run sọ wípé ní walaqad ataynaka sab'an minal mathani wal qur'anal azim. ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم ọlọ́run ó ń sọ fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tí àwọn ọlọ́run ọba a ti fún ọ ní sóra kan tí ń jẹ́ sábàán minal masani méjì sóra tá ń pè ní sábàán masani òun náà la sọ fún wa wípé nínú àwọn orúkọ fatiha òun náà ni sábàán masani wà ọlọ́run bá ń sọ nínú ááyà yìí fún anabi sọlọ́ wọn sọlá ń para ti fún ọ ní sábà nínú sàrà wọn á ti pa àti fún ọ wàlàkọ́ àtẹ̀yìnáàkà àti fún rẹ̀ anabi sallallahu alaihi wasallam ní surat al-fatiha ááyà yìí wà nínú suratu al-hijr suratu wà suratu al-hijr níbi tìfákì àwọn àfa pẹ̀lú àpanupọ̀ àwọn àfa ìlú maka lọ́wọ́ bá ti sọ sóràtò hijri kalẹ̀ tó túmọ̀ sí wípé sóràtò fatiha náà makiya ni nínú yìí tí ó fẹsẹ̀ rinlẹ̀ bákan náà aya sóràtò fatiha méje ni àti àwọn tí wọ́n sọ wípé bisimilah ń bẹ níbẹ̀ àti àwọn tí wọ́n gbà wípé ní kò sí bisimilah nínú sóràtò fatiha méje òun náà ni oníkálukú ka ni wọ́n ka sóra ni wọ́n ka áyà fáti àti pé áyà méje òun náà ni ń bẹ nù sórata alfatiha áyà méje òun náà ni ó wà nù sórata alfatiha àwọn tí wọn ò ka bisimilayi máa. àwọn tí wọ́n ka bisimilayi mọ́ sọ pé bisimilayi rahman rahim àrífẹ́ ni wọ́n nọ́mbà rẹ̀ nọ́mbà one alhamdulillah rabbil alamin aya ẹlẹ́ẹ̀kejì nù arrahman arrahim aya ẹlẹ́ẹ̀kẹta maliki yawmiddin aya ẹlẹ́ẹ̀kẹrin iyyaka na'budu wa iyyaka nasta'in aya ẹlẹ́ẹ̀karùn ihdina sirata almustaqim aya ẹlẹ́ẹ̀kẹfà صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين yóò máa jẹ́ ááyà ẹlẹ́ẹ̀keje yíwọ̀n àwọn tí wọ́n ka bisimilayi pé ara surat al-fatiha sára rẹ̀ ni àwọn tí wọn ò kà á tí wọn ò kà bisimilayi máa ra fatiha báwo làwọn ṣe pín kíka ááyà sóra yìí nígbà tá a sọ pé ní ìkíníkejì àwọn onímọ̀ yálà àwọn tí wọ́n ka bisimilayi mara fati àtàwọn tí wọ́n ò ka aya méjì náà ni àwọn tí wọ́n ka mọ́rùn láti sọ àwọn tí wọ́n ò ka àti tí ó fi dé qawli ta'ala ihdina sirata al-mustaqim aya lẹ́ẹ̀kẹfà náà aya lọ́dọ̀ àwọn tí wọ́n ò ka alhamdulilayi rabbil alamin aya àkọ́kọ́ arrahman arrahim ìkejì maliki yawmiddin ìkẹta iyyaka na'budu wa iyyaka nasta'in ìkẹrin ihdina sirata al-mustaqim ẹlẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀kẹfà ni sirata alladhina an'amta alayhim sirata alladhina an'amta alayhim ẹlẹ́ẹ̀kẹfà nu ghayril maghdubi alayhim waladdallin fi máa jẹ ẹlẹ́ẹ̀kejì so kíka òǹkà àyà suratul Fatiha òun ni eléyìí so èyí tí gẹ́gẹ́ báyìí sọ wípé. الإمام ابن ابن العربي رحمه الله wọ́n sọ إنه nínú àwọn أنا tí a nú àwọn ẹ̀rí tó lè fi rìnlẹ̀ pé ní bísímìlá ò sí lára fatiha òun náà ni ìfi ọ̀rọ̀ wérò àbí ìgbọ̀rọ̀ méjì wá lórí rẹ̀ pé ǹjẹ́ ń bẹ́ẹ̀ àbí kò sí ń bẹ́ẹ̀ ẹnu eléyìí nìkan gan lásán ó tó torí pé bìtìfáàkì àwọn àfa gbogbo àwọn àfa ló wípé harfun wahid la yunkar fil èèyàn gbọ́dọ̀ jiyàn harafi kan ní alukur'an hurmatu harfin wahidi fi alukur'an ka hurmatu alukur'an kulli hurma tí ń bẹ fún odidi alukur'an òun náà ní ń bẹ fún harafi kan ní alukur'an hurma tí ń bẹ fún yìí ni pé àpọ́nlé àti ọ̀wọ̀ tí ń bẹ fún harafi kan ní alukur'an náà ló ń bẹ fún gbogbo alukur'an nígbà tá a bá ti ń rí pé àyà kan ǹjẹ́ wà ń bí àbí kò sí àjẹ́ pé kò sí ń bẹ̀ yìí nǹkan ti tó ní ẹ̀rí ẹnu àwọn ẹ̀rí àwọn tán ní kò sí ń òun náà ni hadithu alqodusi ti òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam gbà wá látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ wípé qasamtu salata bayni wa bayna abdi wala abdi ma sa'ala ọlọ́run lọ́yìn òun pín kíka surat al-fatiha òun pin ó wà ìmáa ka surat al-fatiha ní ti ń bẹ́nu rẹ̀ ní ti ń bẹ́nu rẹ̀ ó wà láàrin ìtújẹ́ pé tòun ọlọ́run ọba ni ń bẹ ń bẹ ìtọ́jẹ́ pé ní láàrin òun ọlọ́run ọba àti ẹrú rẹ̀ ó wà ń bẹ ìtọ́jẹ́ pé láàrin Allah àtúwájú láàrin àwọn ẹran ìbádùn lọ àwọn ẹrọ ọlọ́run ọba ni ó wà ń níta fẹ́ lóun bí eléyìí nísìnyí wípé gbàtọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ sọ pé alhamdulillah إذا قال العبد الحمد لله رب العالمين قال أثنى حمدني يا ربي حمدني يا ربي حمدني عبدي عفوا قال حمدني يا عبدي فلهم بالتي الحمد لله رب العالمين كوكا بسم الله الرحمن الرحيم سبب يتولي جانبين أتصيب بسم الله الرحمن الرحيم تذكر كتبت وتذكر في بداية كل سورة بكنا بسم الله الرحمن الرحيم كافي كان سويلين هل تقال في الصلاة أم لا جاء àmàkà tá a bá ń kírun àbí ànímàkà ìdáhùn sí eléyìí yóò wà ní ìbámu sí déédéé ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ níbẹ̀. عند المالكية رحمهم الله lọ́dọ̀ àwọn màlìkí àwọn àwọn sọ pé ní bisimilayi rahman rahim kò sí lára àyà méje tí ń bẹ ní suratu fatiha nípa báyìí bisimilayi rahman rahim kíkà rẹ̀ lọ́dọ̀ àwọn màlìkíyà kò pa dandan àti òtí sára fatiha lápèjúwe lọ́dọ̀ àwọn ṣàfihànyà wọ́n gbà pé ní bisimilayi rahman rahim àyà ni lára fatiha òbítálí nípa báyìí tó lásìn kíkà rẹ̀ yóò máa jẹ́ ìjẹ́ pé ní bàtà nínú ẹgbà wa sọ pé nínú gbogbo sóra òun ló fà á tẹ́tí máa rí pé ní lọ́dọ̀ àwọn aṣàfihàn yá àwọn ò máa ka bisimilahi rahman rahim níbẹ̀rẹ̀ fatiha torí pé aya ni àti níbẹ̀rẹ̀ sóra kọ̀ọ̀kan tó jíharu bíhá fi salati jahriya wa tusaru bíhá wọn ó máa kà á jákè níbi ìrún tá a ti ń kéwu jákè níbẹ̀ wọ́n sì máa kà á jẹ́jẹ́ níbi ìrùn tí a ti ń kéwú jẹ́jẹ́ níbẹ̀. ìka bisimilah rahman rahim níbi tá a ti nínú ọ̀run tá a ti ń kéwú jẹ́jẹ́ kò sí láì fi kéèyàn ó kà kò sí láì fi ń bẹ̀. bákan náà níbi ìrùn tá à ń ké jákè àwọn àfààní pé láti ṣe jámúrù ìní pé láti ṣe ìpapọ̀ láàrin ọ̀rọ̀ àwọn onímọ̀ méjèèjì yìí kò sí láìsí ká ṣe bisimilahi rahman rahim sirọ kàrà sí jẹjẹ fàpèjì nínú ọ̀run àṣùbà fàpèjì wo ìrun magribi ní ìṣáì ni àwọn tá a ti máa ń kí irun kí n jákè ń bẹ sọkàwọ ṣe ní jẹjẹ gbogbo tó wọlé jẹ kíkà rẹ àtàríkà rẹ kò bàrún jẹ ìkejàke àtàkejá àti kákejàjẹ kò ba ìrun jẹ́ so eléyìí ò ṣe mẹsàlá sì ní ìrùpọ̀ tó nǹkan tí ó lè fa ìfàǹfà àbí ìmọ̀ sọ̀rọ̀ síra ẹni ní orí rẹ̀ gbogbo tó yí tí yẹn bá ṣe kọ́lọ́n kó gbà lẹ́sìn fún wa. alhamdulilayi rabbil alamin afọlánà yìí pé alhamdu òun náà ni ọpẹ́ wasanáwó alàlọ́yé bí sifaati alkamali ọbẹ̀ àfọ̀hálì yìí àdá ìrọ̀tì báyìí alfadili wàlàdìlì. فله الحمد الكامل بجميع الوجوه بجميع الوجوه اللهم بارك كان لقطسي àti sọ nínú ìjòkó lánàá yìí pé ní alhamdulillah alhamdulillah yìí máa ṣe yìí máa sọ pé fún ọlọ́run yìí máa wí gbólóhùn alhamdulillah gbogbo àlàmà yìí pé ní tí dáadáa bá ṣẹlẹ̀ á sọ yìí pé alhamdulillah àdúpẹ́ fọlọ́run wọ́n ní kejì náà wọ́n náà bá ṣẹlẹ̀ ń tá náà nù alhamdulillah láti mú hadithu wípé alhamdulilayi láti la yuhmadu filmakiro siwa bákan náà alhamdulilayi ala kulli hal gbogbo ngbà tí nǹkan tó bá dé mùsùlùmí gbogbo ipò tá a bá wọlé wà á mọ̀ ṣe alhamdulilayi náà ni. ibẹ̀ náà tó bá mú hadithu ajaban li amri kulli muslim inna amrahu kullahu khair in asabati sarra shakara fakana khayran lahu فكان خيرا له وإن أصابته ضراء sabara fakana khayran la sọ pé ní bí dáadáa bá ṣẹlẹ̀ hamdu náà ni àádùtọ́ fọlọ́run ọba tí kejì bá ṣẹlẹ̀ ìbáàdà méjì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbáàdà tó sabr wal ihtisab ká ṣe sùúrù ká gbà fọlọ́run ká fi ìṣe sùúrù wa lórí àjálù lórí nǹkan tó rélù tó ṣẹlẹ̀ láburú ká fi ìṣe sùúrù wa sìn lọ́hùn ìfiwáládá lọ́sọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni al-ibadatu sabri wal-ihtisab ìfi sùúrù wa àwáláàdá lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ti sọ fún wa wípé ní innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisabin ládàá sùúrù kò ló ń kà ọlọ́run olóhùn fi òsùn wọn sí kò ló ń di ni ó búyàn ní ládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba wallahu ni ọlọ́run ọba wa ọba alápọ̀nlé ni àìsàn náà wípé ní alhamdu sọ́bùrù tá à ń sọ yìí nígbà tí nǹkan bá ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tó ń gbóná lára ẹni àbẹ̀lọ́ nǹkan kó fi àṣekọ̀ ní àánú rẹ̀ kalẹ̀ gbígbó lóhun inna lillahi wa inna ilayhi raji'un àtún lè ṣe àdúrà ìpè ní allahumma ajirna min musibatina hadhihi wa akhlifna minha khayra so ọ̀nà tá a máa fi gba ládàá ọ̀nà bẹ̀rẹ̀ ká sọ pé ní alhamdu wa shukuru alhamdu wa shukuru ǹjẹ́ gbólóhùn méjèèjì gbólóhùn méjì ni wọ́n alhamdu látara ha mim dal hamida àti ashukuru látara shin kẹf wà rọ máa dá àwọn gbólóhùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ǹjẹ́ túmọ̀ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni bákan náà àbí ìtumọ̀ kan náà ni méjèèjì ní ìní pé ní ǹjẹ́ tá a bá sọ pé ní alihamudu yaani asokoro tí a bá sọ pé ní alihamudu sétúmọ̀ náà ni pé asokoro tá a bá sọ pé ní asokoro sétúmọ̀ náà ni pé alihamudu tí ó máa jẹ́ kẹlìmọ̀tání mọ́tàrọ̀dìfàtàní tí wọ́n ń túmọ̀ ara wọn àbí àsọ ní rárá ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì gbogbo ìta tí wí náà ni àwọn onímọ̀ wí àrínú àwọn onímọ̀ tán ni pé alhamdu lahu ma'anan khas wa shukuru lahu ma'anan khas alhamdu huwa sanahu ala allahi bi sifati kamalihi bi lisan a máa ń wí alhamdu lẹ́nu ni pé ah ọlọ́run àmọ̀ dúpẹ́ fún ọ alhamdulillah àdìpútà bá jẹun tán ni pé ah alhamdulillah ah ọlọ́run àdúpẹ́ fún ọ alhamdulillah bí àlejò tá à ń retí tá a rò pé ní àìró máa ń bà wá ilẹ̀ ti sú a tètè rí wọn bá nípa ọ̀pọ̀ ẹni fọ́ ọlọ́run o alhamdulillah bá a sì wé nù ẹnu la fi wí yun ìtumọ̀ alhamdulillah wọ́n ṣukuru ẹ̀ wá rí ṣukuru ní títí ẹ̀ òun à ń fi ẹnu wí hóa. شكر الله سبحانه وتعالى باللسان والجنان والأركان pẹ̀lú ahọ́n wa a fi wí aṣokoro gẹ́gẹ́ bí a ti wí alihamudulilayi pẹ̀lú àwọn wa a fi ara oríkèéríkèéríkèéríkèé ara wa a fi wí aṣokoro a fi dọ́ àwọn ọpẹ́ fún ọlọ́run ọba nípa báyìí rí i pé ṣokoro àǹtá ń fi àwọn ṣe ni àti ǹtá tó ń fi ara ṣe ǹtá tó lè mú jáde gẹ́gẹ́ kí wọ́n ṣe sàárà nísìn fún àpèjúwe fún àpèjúwe ọkọ ìyàwó tíyàwó rẹ̀ wà nù oyún tí àtẹ̀tẹ̀ ń bẹ lọ́hùn bẹ́ẹ̀ lórí pé àgbúrò nàbá àti àgbúrò náà láwọn pé ní gbogbo aboyún tó diwọ́ dùsẹ̀ sínú ikùn gẹ́gẹ́ bá àwọn bàbá tí wọ́n ń ṣàdúrà kọ́lọ́nkó tó wọn yẹ láyọ̀ àtàlàáfíà tọ̀ àádọ́ ń bẹ lọ́hùn à ń bẹ lọ́hùn à ń bẹ lọ́hùn ìgbà míì bẹ́ẹ̀ tó yẹ pé ní àwọn àpẹẹrẹ kan yóò máa ṣẹlẹ̀ tí yóò máa dẹ́rùbà ọkọ kódà yóò dẹ́rùbà ìyàwó náà ọlọ́run wá ṣe ní ìrọ̀rùn níbi pé masha allah tabarakallah ọlọ́run ní kí ìyàwó sọ láyọ̀ àti àlàáfíà àti ìyá àtọmọ gbogbo wọn wà lálàáfíà ọlọ́run ò jẹ́ káburú ó ṣẹlẹ̀ ọlọ́run ò jẹ́ kí ìyọnu ó ṣẹlẹ̀ kí wọn pé ah alhamdulillah dúpẹ́ fọlọ́run o alhamdulillah àwìyàn tá a bá ṣe yíyún lórí ìtumọ̀ ṣukuru tá a ti sọ yìí ọ̀tọ̀ ni pé ní àṣukuru bilisan yìí ni pé a ti dúpẹ́ fọlọ́n a ti ṣe ṣukuru fún ọlọ́n káwá dìde kọkọ ìyàwó dìde kó wò ta kó rí aláìní kan tó ní ìdí tó bùkátà sí ìrànlọ́wọ́ kó tọwọ́ bá pò kó fún ní owó sàárà ní sàdákà ṣukuran lillah kò fi dúpẹ́ fọlọ́run ọba lórí ni'matu lórí ni'mati salamatul injab fọlọ́run ọba sọ ìyàwó láyọ̀ àtàlàáfíà ṣukúrò nù. ó dìde ó sàlùwàlá oyin náà sí lára ká méjì ṣukúrán lillah ṣukúrò nù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ owó tó mú jáde lápò ṣukúrò nù sọ́dákọ̀ ó fi fọlọ́run ọba. ìrun náfìlà tó kí bil arkani wal junan pẹ̀lú ara rẹ̀ ó fi dúpẹ́ fọlọ́run ọba ni tó àwọn àwọn tí wọ́n ní yàtọ̀ ìtumọ̀ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó wọ́n ní pé bìnà lórí àlàyé tá a ti sẹ́kàlà yìí a rí i pé ní aṣukuru àámú min alhamd ṣukuru ó ó ó gbá ó fẹnu ó fẹnu ó kó ìtumọ̀ hamdu sínú àyè pé alhamdulillah n tá à ń wí pẹ̀lú ẹnu ni pẹ̀lú ahọ́n wa àmọ́ aṣukuru à ń fi ahọ́n wí à ń fi ara wí kó à ń fi ara ṣe kódà a tó ń fi dúkìá wa náà ṣe tó túmọ̀ sí pé ní ó fẹ̀ ju alhamdulillah a sì rí nínú àwọn onímọ̀ tó ń sọ wípé ní gbólóhùn yìí méjèèjì yìí wípé idha ijtama'a iftaraqa wa idha pé tó bá wá lójú kan náà láàyè kan náà yálà náà alukur'an àbí sunna ni tán bá jọ wá pé àrí alhamdu àṣírí àṣukuru mẹsàn alhamdulillah àṣukuru lillah tán jọ wá pọ̀ báwọn ìpè ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa ní pé ìtumọ̀ yìí máa wà gẹ́gẹ́ bá ìṣàlàyé pé alhamdu nǹkan tá a fẹnu wí àṣukuru ní tá à ń fẹnu wí àbí tá à ń fi ṣe é sí báyìí ìfitáraqá ìṣàmà bọ̀tọ́ pé ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni gẹ́gẹ́ bó sọ àánú sọ́dọ̀ tó fàá ní sinmi pé alhamdulillah pé ní afárí ṣókòrò níbò míì wọn ni pé alhamdu yóò máa túmọ̀ ṣókòrò aṣókòrò yóò máa túmọ̀ alhamdu wo ìtú ó lè jẹ́ tí àfẹ́ kó yí wa ni wípé alhamdulillah níta máa ń fi ẹnu wí ni wọ́n ṣókòrò lillah à ń fẹnu wí àtúnfiṣẹ́ ara wa wí àtàn fi owó wí sàárà ṣíṣe ṣokran irun kíkí ṣokran الحمد لله رب العالمين nínú àwọn azkar ìtọ́ pé ní ká ṣera wa lójú kòkòrò ká máa wí gẹ́gẹ́ bó ti wà nù hadithu látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé ní allah wí pé ní kalimatani khafifatani في الميزان خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم ذكر كناتون الحمد لله رب العالمين شكر ذكر إذا الحمد لله سبحان الله والحمد لله ذكر gbogbo àwọn àdìkáàrò yìí kí mọ́mìnì kó máa gbìyànjú kó dunni mọ́ Imam Malik rahimahullah rahmatan wasi'a ó ń sọ fún àwọn ọmọ akéwù rẹ̀ níjọ́ kan yìí pé ní in istata'ta an taj'ala lisanaka ratban bi dhikrillahi da'iman faf'al gbogbo ẹrúsìn ọlọ́run ọba gbogbo mùmíní ká gbìyànjú kó sojú pé ní ahọ́n wa kó máa tutù ká jẹ́ káhọ́n wa máa tutù pẹ̀lú òun àti ọlọ́run tá a bá ń sọ̀rọ̀ láàrin ara wa à ń sọ̀rọ̀ tá a bá yẹ tó ń dákẹ́ tá a sọ̀rọ̀ mọ́ èyí táwọn wa máa fi wí míì ká máa ṣe àríkìrí Quran labalẹ̀ ká ní la ilaha illallah ní subhanallah ní alhamdulillah ní gbogbo àwọn yìí ní ká máa wí eléyìí gan yóò tún gbé wa jìnnà sí ìwíkúwìí ìwíkúwìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń bá wọ́n ti máa ń lo àsìkò fàráàgì wọn àsìkò ìsinmi wọn ẹlòmíì orin ni ó máa gbọ́ ẹlòmíì orin ni ó máa kọ gbogbo àwọn eléyìí ká dákun nígbà tí èèyàn ń tí èèyàn ń ju àǹfààní tó nínú ni torí tí wọ́n ṣe zikiru gbogbo wọn máa kọ́ lẹ̀ alhamdulilayi wọ́n máa kọ́ lẹ̀ subhanallah wọ́n máa kọ́ lẹ̀ níjọ́ tí èèyàn bá padà wá lè rí àwọn nǹkan yìí nínú òṣùwọ̀n rẹ̀ nínú àkáǹtì rẹ̀ níjọ́ náà lọ́hùn-ún ní kálukú ní kàwọn pé bá máa nìbá sì wí jù báyìí lọ tó ká tó máa sọ nítorí pé òun ò tiẹ̀ wí kankan kò tún wá dákẹ́ náà kejì pé kò wí kó tún dákẹ́ nítorí ń wí nǹkan tí ò yẹ kó wí ọlọ́run kò sọ àmì ẹ̀dá kan yẹn máa mùsùlùmí ẹ jẹ́ eléyìí pàápàá jùlọ nínú oṣù Ramadan tá a wà yóò sọ Al-Qur'an oṣù alukur'an kareem kọ́lọ́n kó ṣe nọ́rọ̀ fún wa o àbẹ̀lẹ́ kọ́lọ́n kó ṣe nọ́rọ̀ fún wa o alhamdulilayi rabbil alamin gbogbo ọpẹ́ tọ́lọ́run ọba ni gbogbo tí ń jẹ ọpẹ́ yìí ni pé ká máa ṣe ọpẹ́ fọ́lọ́run ọba ní gbogbo ògbà ní gbogbo ògbà rabbil alamin arọbù arọbù arọbù ni ẹni tí alkhaliqu alimusawiru alimudabbiru ẹni tó dá tó dá nǹkan ẹni tó dá nǹkan huwa al-murabbi li jami'il alamina ọlọ́run ọba tó òun ló dá wọn òun ní mójútó gbogbo òun ló dá gbogbo wa òun ní mójútó wa òun ní ń ṣètò ayé àti ọ̀run ọlọ́run ọba ni al-alamin jámù al-alam jámù alam ni ni ni pé àgbáńlá ayé àgbáńlá ayé gẹ́gẹ́ bí alamul malaika alamul jinni alamul insi wà á àlámú alhayawan gbogbo àwọn yìí ń álámù ni wọn gbogbo wọn bá ti wá pọ̀ tó náà gbogbo álámù àwọn màláìka ìran àwọn màláìka pátá ọlọ́run ọba ni òun ló dá wọn òun ni mọ̀rọ́ bí wọn. álámù lìjìn tàbá tó bọ́ sí álámù àlìjànú náà ọlọ́run ọba ló dá wọn òun ni àmójútó wọn. álámù ins gbogbo ayé látòkè délẹ̀ tí ń jẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn albashar ọlọ́run ọba ló dá wọn òun ni mójútó wọn. wà álámù kódà àwọn ẹranko الله لباتن دما الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم الله با اتفين ان سوره الفاتحه الرحمن اي رحمن الدنيا وال آه، رحمن الدنيا والاخره الله با تيو كبو بويرو ري لاي ني بي بويرو لاي ني بي الرحيم ما بعد جنب الكيامه ọlọ́run ọba yóò ṣa àwa mọ̀mìnì ìsàwákẹ́ àbẹ̀lọ́run kọ́lọ́run kó jẹ́ kí a wà nínú àwọn tí ọlọ́run sàkẹ́ máàlìkì yaomiddin ọlọ́run ọba tó ní ọjọ́ ẹ̀san máàlìkì òun ló ní yaomiddin máàlìkì yaomiddin alimálìkù huwa mani tasofa bi sifatil mulk التي من آثارها أنه يأمر وينهى ويثيب ويعاقب ويتصرف بمماليكه بجميع أنواع التصرفات الله أن تنين كان الله بتنين يوجو إسان ẹni tó bá ní nǹkan òun náà ni yóò láǹfààní àti ṣe nǹkan tó bá wù ú lórí ẹ̀ ẹni pé ọlọ́run ọba tó ní wá ọlọ́run ọba tó ní gbogbo alamin alamul malaika alamul jinni alamul insi alamul hayawan tó ní gbogbo wọn òun náà ló ní máàlìkì yawmiddin òun náà ni ó lọ lágbára àti sanwó lẹ́sàn máàlìkì yawmiddin ọlọ́run ọba ló ní ìkápá ọjọ́ ẹ̀san ẹnìkan kan kò ní kápá ń jẹ́ràn ọlọ́run mọ́. àǹfààní tó wà níbi máàlìkì yawmiddin ọlọ́run ọba ló ní ayé náà òun náà ló ti sọ síwájú pé rabbil alamin òun ló dá gbogbo ayé rabbul alamin òun ní mo rọ́bì gbogbo ayé pátápátá ìyíláyé níbi ọ̀tún bá dojú ọ̀gbìn ìdàlùkìyàmà eléyìí ní ayé ó mójútó ní tó bá lọ eléyìí ò mójútó eléyìí sin lọ́hùn eléyìí ò sin lọ́hùn eléyìí mà mí eléyìí ò mà mí. gẹ́gẹ́ máa ti máa ń sọ wípé ní kàmá tó dínú tó dànù àkàmá tá a máa lò tó jìlá ìgbà tá a bá fi fínká tá a bá fi wún ọkà òun náà ni a máa fi ń san gbogbo nǹkan tí a bá ṣe láyé yìí pẹ̀lú ògùn ọlọ́run bá yóò rí so Rabbil alamin láyé ń bí ọlọ́run bá ló da gbogbo pátápátá yóò sì gbogbo oníkálukú lọ́lọ́run mójútó ọlọ́run ṣe nǹkan tí ń ṣe fún àti kẹfìrí o àti tí ń ṣe kẹfìrí ọ̀tùmẹ́lìkì yẹ́wò mi dín tó bá dijọ́ náà lọ́hùn ẹ̀hán ẹnìkàlùkù lè ba ìgbà náà sọ pé ní wọ́n tó ṣe ti tọ́ wọn ọlọ́run bá ń tó tọ́ sí ọ̀nì wọ́n tó ṣe tèmi ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run bá ẹ̀ ládàá ti tiẹ̀ náà òun náà ni àmọ́ pé ní al-yawm amalun wa ká tẹ̀láṣẹ ọlọ́run ọba ká sin ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ ká má ra àsìkò kankan ní àsìkò wa láre zikiri ká máa ṣe àdíkà fún ọlọ́run ọba ká sin ọlọ́run ọba bó ti tọ́ àti bó ti yẹ nínú ìbáàdà wa nínú màmálàtì wa nínú ilé wa láàrin ọkọ síyàwó láàrin ìyàwó sọ́kọ láàrin ọmọ sí bàbá láàrin ọba bàbá sọ́mọ láàrin ọmọ sí ìyá láàrin ìyá sọ́mọ ká gbìyànjú torí kí ni ìpíjọ́ kan ń bọ̀ máàlìkì ọ̀mìdì ìjọ ẹ̀san tọ́pọ́lọ́ nìkan lónìí olónìí ayé náà bọ́tò tún fáwọn kan náà ní múlùkù láyé láyé ó yọ̀ǹda fáwọn kan àwọn ẹgbẹ́ ní málẹ́kù fòlá málẹ́kù káza málẹ́kù káza ọba ọba àlùbáyì ẹ̀mí àlùbáyì ọlọ́run fáwọn kan ọ̀tọ́ba dídọ́ ń gbé ìdàlùkìyàmọ̀ àtọ́ba ayé àtẹnití ò bá nǹkan kan pátápátá ọlọ́run ọba ló ní gbogbo ẹ̀ ọlọ́run ní لمن الملك اليوم al الواحد lillahi al-wahid al-qahhar ọlọ́run tún béèrè ayé ẹ̀dá ta ló lágbára lónìí ọlọ́run dára ẹ̀ lóhùn ẹ̀pẹ́ ní lillahi al-wahid al-qahhar ọlọ́run ọba kan ṣoṣo òun náà ni ìdánimọ̀ maliki yawmiddin ọlọ́run ọba òun ló ní ọjọ́ ẹ̀san ló lè kápá ọjọ́ ẹ̀san gbogbo ẹnikálukú àtọba ayé ni àti ẹrú ni àtolówó ni gbogbo pátápátá ọlọ́run ó sẹ́ni kálukú lẹ́san rí o so ká gbìyànjú kárántì àti bàtán kárántì àti bàtán ọlọ́run kò ṣe rọrùn fún wa. malik qira'a méjì ni qira'a malik yawmiddin qira'a maliki yawmiddin ìkíní kejì náà ni àwọn àfa oníkùránì ọ̀rọ̀ ẹgbẹ́ ni qira'a sábà ní méjì náà sì ni ọ̀tọ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in. إياك نعبد وإياك نستعين هيني وانو حديث قسمت الصلاة بيني وبين عبدي تقوى الحمد لله رب, رب العالمين اللهم صدقني تربوي اللهم نكوي حمدني يا ربي الرحمن الرحيم اللهم صدقني أفنى علي حمدني يا عبدي تربى صدقني الحمد لله رب العالمين تباني الرحمن الرحيم ọlọ́run sọ wípé ní ẹrú mi asna àlẹyà máàlìkì yaomiddin lẹ́rú báwí ọlọ́run sọ wípé ní majada ní abdi ọlọ́run ẹrú mi gbẹmí tóbi iyyaka na'budu wa iyyaka nasta'in. gbólóhùn yìí ọlọ́run sọ wípé lẹ́rú báwí ọlọ́run sọ wípé ní hadha bayni wa bayna gbólóhùn méjì ń bẹ láàrin èmi àtẹrú mi ń bẹ láàrin èmi Allah àti ẹrú mi torí pé hmm, ìyẹn ẹrú sin ọlọ́run ọba gbólóhùn yìí àdéhùn ni àdéhùn ntàwọn wífọ́ ọlọ́run ọba ní pé iyyaka ìwọ nìkan ṣoṣo na'budu la máa sìn ìwọ nìkan ṣoṣo la máa sìn torí pé uslubul qasri ni nínú balaga uslubu qasri òun náà ni ayé wala na'budu ghayraka nàbùdùkà wàlá nàbùdù ọ̀gáyọ̀rọ̀kà á máa sìn ọ́ àsìnísìn kan mi wà nàstàínù bíkà wàlá nàstàínù bí ọ̀gáyọ̀rọ̀kà ìwọ làá máa wá lólùrànlọ́wọ́ àníwẹ́lómi kankan lólùrànlọ́wọ́ arúgbó ní ìtumọ̀ la ilaha illallah ọ̀nà ni iyyaka na'budu wa iyyaka nasta'inu ìtumọ̀ la ilaha illallah annafiyu wal isbat nàbùdúkà wà láàánú àbùdú àwọn ẹ̀rọ̀kà ìwọ nìkan láàmásìn àníṣàn lómi nàstàínú bíkà wà láàánú nàstàínú bi ghayrika á ìwọ nìkan láàmà wá àrànṣe wádọ̀ rẹ ànílọ́sọ́dẹ̀ lómi o إن لهم يسرقني إذا قال هذه الآية العبد قال الله تعالى هذا بيني وبين عبدي gbogbo ìgbà tá à ń bá ti ń ka fáátì àwọn ọmọ ìyá mi mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin bá a bá ti ń ka fáátì àtàbá ti débì táyà àwọn sọ kì í pé hey mò ń bá ọlọ́run bá ṣàdéhùn pé ìyá kan ní àbùdù ìwọ ọlọ́run bá nìkan ní máa sìn ní sìn kankan mi lẹ́yìn rẹ̀ ooo wa ìyáàkà nasta'in gbogbo tí ń jẹ́ ìran àrànṣe ìrànlọ́wọ́ ọ̀dọ̀ ìwọ ọlọ́run bá nìkan náà ní ìmọ̀ wá sí ìníwá lọ́sọ̀dọ̀ ẹlòmíì mọ́ ẹni pé àdéhùn tó gbangba ni àdéhùn ńláńlá àbẹ̀lẹ̀ ọ̀nkọ́lọ́nkọ́ wọlé àkànṣọ rẹ̀ kó jẹ́ ká lè pé àdéhùn náà iyyaka na'budu ìbádàtù ìbádàtù náà lillahi wahdahu wa ma ma'ana al-ibada kí ni túmọ̀ ìjọsìn al-ibada gẹ́gẹ́ bá àfáà ṣe oríṣiríṣi ìtumọ̀ làwọn àfáà fún èyí tí tó jẹ́ sọ́múrì rẹ̀ wọn náà ní pé ní al-ibada ismun jami'un li kulli ma yuhibbu Allahu wa yardahu min al-a'mali wal-aqwali az-zahirati wal-batina ìbáàdà nù gbogbo ismun orúkọ kan ni orúkọ ni tó kó gbogbo nǹkan tọ́lọ́run bá fẹ́ tọ́lọ́run bá fẹ́ káṣe káṣe oko sínú àti gbogbo tọ́lọ́run bàbá yọ́nú sí nínú iṣẹ́ wa ìtànṣe nínú ọ̀rọ̀ wa ìtànwé lẹ́nu azọ́hírọ̀ yìí tó hàn ọ̀lùbáfin àti tí ó hàn ìbádànù ó kó alqiyamu bi awamirillah ìmáa ṣe tọ́lọ́run bá pa wá láti ká máa ṣe ó kó sínú wajtinabu amma naha anhu subhanahu wa ta'ala wa zajara ntọ́lọ́run àtòjíṣẹ́ nǹkan máa ṣe ká má ṣe ẹ̀bá dànù ẹ̀bá dà ọ̀nà nù ẹ̀bá dà yìí òní ó máa júwe àtàkùwà ìbẹ̀rù ọlọ́run ọba tó ń bẹ lára ẹnìkan ọ̀kan àmọ́ wọ́n tàkùwà kí ni ìbẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run ọba náà ni alkhawfu min aljalil alkhawfu min aljalil wal amalu bitanzil. والعمل بالتنزيل والاستعداد ليوم رحيل الخوف من الجليل كبر والله أبا أبا أبا تبندوني كبر والله أبا لا والعمل بالتنزيل ما ببروره كتب على القرآن فوالا سيقني واذكروا الله كما علمكم أتفين لنا فتنصر الحمد لله wazkurullaha kama allamakum ká máa ṣe ìrántí ọlọ́run ọba gẹ́gẹ́ bọ́lọ́run ọba ṣe fi mà wá tóró ta ni tóró òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam gbogbo tí ó bá máa jẹ́ àríkìrí tá a bá máa ṣe ká ṣe gẹ́gẹ́ bọ́lọ́run ọba ṣe fi mà wá ni yìí tọ́lọ́run ọba ṣe fi mà wá tí ó sínú alukur'ani tí ó sínú sunan nabi sallallahu alayhi wa sallam alẹ́kùn yìí kì í ṣe الأذكار إذن العبادة اسم جامع لكل ما يحبه الله ويرضاه من الأعمال والأقوال الظاهرة والباطنة fún àpèjúwe ìrun táǹkì ànúwáwò ìbáàdà ni kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu wa bidhalika umirtu wa ana awwal muslimin ọlọ́run kọ́ láti pé ká mójútó kul inna salati gbogbo ìrun mi ìrun mi inna salati wa nusuki ìbáàdà hajj mi ìbáàdà ìmọ̀ apá mi qul inna salati wa nusuki wa mahyaya gbogbo ìṣẹ̀mí mi pátápátá gbogbo ìṣẹ̀mí mi látòkè délẹ̀ tọ́lọ́run ọba ni qul inna salati lillah torí ọlọ́run ọba ni màá fi kírun ìran ọ̀ràn yẹn ni abirùn náfìlà wa nusuki à ń lọ hajj ni à ń lọ umra ni kó jẹ́ torí ọlọ́run ọba kó jẹ́ tìtorí tọ́lọ́run ọba subhanahu wa ta'ala bákan náà wa nusuki gbogbo ìran ẹran tí sẹ̀rẹ́ ní ọ̀dà fún akápa kápá nítorí tọ́lọ́wọ́n ọba afara iléyà ni ẹran àdáyà ni ẹran fídíà ni ẹran àkómọ àtàwọn oríṣi ẹran míì náà tí sẹ̀rẹ́ àṣelẹ́tọ̀ kápá gbọdọ̀ jẹ́ ní ìbámu sí ìlànà bọ́lọ́wọ́n bí sẹ̀rẹ́ àṣe làákàlẹ̀ fún wa. قل إن صلاتي ونسكي ومحياي إسميني لا تكبلي لين وفي ó kó ìbádà sínú ó kó mọ àmàláàtì sínú ọmọ àyà àyà ìsẹ̀mí mi lílà ọgbọ̀njọ́ tuntun ọlọ́run ọba ìwọ olùtajà ìsẹ̀mí ni ẹni tí ń lọ bí iṣẹ́ ọ́fíìsì ìsẹ̀mí ni ẹni tó ń ṣiṣẹ́ ọwọ́ bíríkìlẹ̀yà ni kápẹ́ńtà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alọ́kadà onímáṣíìnì onímárúwá gbogbo ń tá à ń bá wù màháyáyà bá a ti ń ṣe nínú gbogbo ẹ̀ka máa rántí ọlọ́run ọba ó gbọ́dọ̀ jẹ́ níbàámu pẹ̀lú ìlànà ọlọ́run òun láfi rí láfi ríra wa sọ gẹ́gẹ́ bọ́n sọ pé ní ayọ́ lẹ́gbẹ́ ní amànà kó anfusakum ahlikum nara waqoduha annasu wal hijara ọ̀ẹ́dẹ́tì lil kafirin nu aya mi ya ayu alladhina amanu qu anfusakum wa ahlikum an-nara alayha malaikatun ghiladun shidad la ya'suna allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun tabbir Ọlọ́run ba láyé wa mahayaya gbogbo sẹmi wa làkàkọ tọlọ́run bá bá jẹ kí ni a ní ní tìzámù yìí ni pé ká dúró ká ṣiṣẹ́ pẹ̀lú aya yìí lásán قل إن صلاتي ونسكي ومحياي ومماتي bọ́lá àwọn bàbá ti ní kí máhíyá wa máhíyá wa bá a ti lo ilé ayé wa bá a ti lo ìsẹ̀mí wa láàrin àwa àtàwọn fámìlì wa láàrin àwọn àtàwọn òbí wa láàrin àwọn àtàwọn ọ̀gá wa láàrin àwọn tí wọ́n fọkàn tán wa láàrin àwọn olórí àtàwọn tí wọ́n ń ṣe olórí lé lórí tá a bá ṣe é níbàámu pẹ̀lú tí ṣẹ̀rí àlàkalẹ̀ ni ọ̀rọ̀ ó dàbí ẹni pé ní wa an law istaqamu ala tariqatin la asqaynahum ma'an ghadaqa tá a bá dúró déédéé ni tá a ṣe ayé bí kúránì ti ní ká ṣe é bí súnà ti ní ká ṣe é wallahi tallahi inú ìdẹ̀rẹ̀ làá wà nínú àlàáfíà ara làá wà èyí ni ó wá jẹ́ kí ẹlẹ́ẹ̀kejì ọ̀ràn fún wa wá màmá ti wá màmá ti kódà ìbùkú mi ìgbàkú mi ìrọ̀rùn ni ó jẹ́ eléyìí kásìkìní kan kásìkìní kan sọ pé ní n tó ṣẹlẹ̀ ni tàrí màmá ti so kó lè ba àmọ́ yé wa wípé máyá bí yẹn bá ti sẹ̀mí pẹ̀lú ògo ọlọ́run bẹ́ẹ̀ náà ni ló láìkílè kí ìbákú rẹ̀ rí ẹnìkan lọ́sibítù ọ̀tàwà lọ́sibítù wọ́n wọ́n fẹ́ ṣiṣẹ́ abẹ fún un pé àwọn oníṣègùn wọ́n kọ̀ọ̀kan fún wa ní oògùn oorun kan tó ṣe tọ́ àwọn méjì ni ẹnìkan ọmọ kékeré ni ẹnìkan àgbàlagbà wọ́n ṣe iṣẹ́ abẹ fáwọn méjèèjì lẹ́yìn tọ́lọ́run ní kí iṣẹ́ abẹ yìí ó nàjà ó sọ̀sídìí wọ́n gbé wọn jáde ìgbà tó di wípé ní wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ní làákàyè làákàyè ń padà sára wọn díẹ̀díẹ̀ táwọn tó ń lajú díẹ̀díẹ̀ subhanallah alazim ọmọ kékeré yìí nítorí òun wí Quran ní nǹka èyí pé àwọn táwọn bẹ̀ gan-an náà àtàwọn tí gbọ́dọ̀ àti èsì mùsùlùmí ni wọ́n dá ní pé ni wọ́n ń bi àwọn òbí ẹ̀ pé kí ni ń wí àwọn ẹgbẹ́ wọn tán jẹ́ mùsùlùmí ẹ̀ pé ni Quran ló ń kà yẹn Quran ló ń kà yẹn ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì tí tán gbé tí wọ́n tara wọn náà bẹ́ẹ̀dì kejì tí wọ́n gbé àgbàlagbà sí subhanallah tó ń wí ni wípé ní òun ń pa ọ̀fọ̀ ni ìbá àwọn ìyá òun sòròǹgà ìbá kinní kan a kinní kan mọ́sùn lọ́rùn kinní kan mọ́sùn lọ́rùn kò subhanallah ìlàrí tọ́ àwọn tí tán wá dúró tì tán wá kí wọn aṣáàgbìyànjú asúnmọ́ wọn pé tọ́ ọlọ́run ó la àwa náà àbẹ̀lẹ́ ọ̀nkọ́ ọlọ́run kò ṣe àlékún àlàáfíà rẹ̀ fún ìkíní kejì wa tá a bá rí yàn tí ò sì ti kó ń bẹ́ẹ̀ àdúrà ní ká ẹ mà kó tọ́jú ọlọ́run sàlékún àlàáfíà gbogbo wa náà bákan ni wa. àmọ́ ẹni yìí ṣé mùsùlùmí ni mùsùlùmí ni kódà àwọn adarúkọ rẹ̀ ká má dakọ rẹ̀ ṣé mùsùlùmí ni iṣẹ́ kíní ń ṣe àwọn mùsùlùmí náà sáà ní dé tọ̀ mùsùlùmí ni ọlọ́run ti ṣe wáàsí fún gbogbo wa o ọlọ́run ti ṣe wá sí fún gbogbo wa gbogbo kò sẹ́ni tó wà níbẹ̀ níjọ́ náà lọ́run tẹ́rọ ọlọ́run ò bá ẹ mọ ọmọ kékeré ẹ̀sìn wo àgbàlagbà ó tún wá jẹ́ pé kọ́ọ̀lù ta'ala kó yéèyàn dáadáa sí wa yuthabbitu Allahu alladhina amanu bilqawli thabiti fil hayati dunya wa fil akhirah Allahu akbar ọlọ́run nípa àwọn ọlọ́run ọba yuthabbitu Allahu alladhina amanu àá fi àwọn tán bá gbọ́ ọlọ́run ọba wọ́n gbà wá gbọ́ á fi wọn lára balẹ̀ á fi ahọ́n wa lélẹ̀ á fi wọn láyà balẹ̀ kankan òní kò ní bẹ́ẹ̀ kò ní dẹ́rù bà wọ́n ìlọ́kọ́wọ́lẹ̀ sáàbìtì pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ ni pé ọ̀rọ̀ ọlọ́run kùránì ni àdìkiri ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fil hayati dunya láyé níbí o fil àti lọ́run àlùkìyàmà tó kàwé pé lásìkò táwọn sọ yìí táwọn méjèèjì wà kọ́lọ́run wá ní pé kí òun kọ̀bábọ̀ rúhà wọn òun gba ẹ̀mí wọn. ìkan nárójú àyànwó khatama bi husni sa'ada ọlọ́run ọlọ́run ní kó parí dáadáa kó síra láyọ̀ ẹ̀bẹ̀ bá ka Al-Qur'ani tó fi tó fi tó fi fi tọ́lọ̀ lára rẹ̀ kó síra láyọ̀. ìkejì náà bẹ̀bẹ̀ la a máa rẹ̀kútọ́ ọ̀làn wa o ìyíhun àìndáwó su'ul khatima àti bàtà tí ò dáa lọ níhùn pẹ̀kínú fa méjèèjì kul inna salati wa nusuki wa mahyaya ìṣẹ̀mí mi bí tàkọ́kọ́ bá ṣe